Yes, ẹ̀jẹ̀ Jésù kó yà wá sí Thank you, Father. This morning, Lord, we worship you, Lord, because you are God. Nobody like you. Who is like unto thee? Oh, Lord, who is like unto thee? Oh, Savior, among the ghost who is like glorious in holiness, fearful in praising. Do his wonders, hallelujah. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, Elédùmarè o. Kábíyèsí Elédùmarè ọba tó tó ọba tó tóbi lọ́ba ọba mi àìkú àti àìdìbàjẹ́ ọlọ́run tó tó fara tì bí òkè ọba tí a kò fojú ara rí ṣùgbọ́n tá a rí ṣe ọwọ́ rẹ̀ ọgbàgbà tí mo ń gba láìlẹ́nì kankan ọ̀pábẹ̀dà sọ́bẹ̀dẹ̀rẹ̀ arúgbó ọjọ́ ọba ìbẹ̀rẹ̀ ọba àárín ọba òpin ọba tó mọ gbogbo tó sì lè ṣe ohun gbogbo ọba mi tó lágbára jùlọ ọba mi tó tóbi jùlọ ọlọ́run ìgbà gbogbo ọlọ́run àsìkò gbogbo ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run wákàtí gbogbo kábíyèsí ọlọ́run gbogbo ènìyàn kábíyèsí ọlọ́run gbogbo ẹran ara kábíyèsí o elédùnmarè bọ́lá fọláṣadé èèyàn lónìí o èmi ṣe ọlọ́ba thank you for that this morning on behalf of the people on my platform i say thank you on my in my life i say thank you for my beautiful daughter i say thank you For those who love me, I say thank you for their life. For the people of God all over the world, I say thank you. For your beautiful work, I say thank you. For loving us and cherishing our life, I say thank you. For choosing me, I say thank you. For my life, I say thank you. Bàbá ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, fún ọjọ́ òní, fún orí for tẹ́ tún fún wa, láti wá gbàdúrà, ẹ ṣé o, ọ̀pọ̀ ló sùn tí ò jí mọ́. Ọlọ́run wọn kò rí ogun tí wọ́n gbé ti àwa, ṣùgbọ́n oore ọ̀fẹ́ rẹ ló gbà wá là, àánú lẹ fi dá wa sí, Ọlọ́run ẹ ṣé, kristi ẹ ṣé olùgbàlà ẹ ṣé ọlọ́run ẹ ṣé olúwa ẹ ṣé ọlọ́run ẹ ṣé olúwa ẹ ṣé ọlọ́run ẹ ṣé olúwa ẹ ṣé ọlọ́run ẹ ṣé olúwa ẹ ṣé ọlọ́run thank you father thank you lord thank you holy spirit thank you king of King thank you lord of Lord thank you daniel okoveje i worship you this morning in jesus name ọlọ́run à ń lọ nínú ọ̀rọ̀ rẹ bá wa sọ̀rọ̀ èmi o mo fẹ́ gbọ́ bá mi sọ̀rọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run o mo fẹ́ ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ tó ní agbára ọ̀rọ̀ tí ò máa mú wa tí ò mú wa kúrò nínú ìgbèkùn ọ̀rọ̀ tó máa ń túni sílẹ̀ lórúkọ jésù olùbáwa sọ lónìí àwọn ẹsẹ̀ bíbélì ibi tẹ ní kàkà ọlọ́run gbàkóso olúwa darí wa a ò ní ṣìṣọ a ò ní ṣìṣe a ò ní ṣìrìn a ò ní gbàdúrà àgbàsọnù àdúrà mi lónìí ó yá gbọ́ ò ní dẹ́ṣẹ̀ àdúrà àwọn tó wá sábẹ́ òun láti gbàdúrà lónìí kò ní di ẹ̀ṣẹ̀ ohun wa kò ní rùn sí ọlọ́run ìṣe wa ìwàsí wa kò ní rùn sí ọlọ́run ọlọ́run gbàkóso olúwa gbàkóso olúwa gbàkóso olúwa ọlọ́run gbàkóso ọlọ́run máa jà fún wa ní gbogbo ọ̀nà ẹni gbógun tiwa kórógun ẹni ogun ọ̀run ẹ dìde sí wọn ẹni bá wa jà kó rí jà ọlọ́run jó rí ìbínú rẹ gbogbo ẹni bá mẹjà ẹni tó bá àwọn ọmọ Ọlọ́run jà ẹni tó bá ìránṣẹ́ rẹ̀ jà ẹni tó ń bá wa jà bàbá mo gbàdúrà fún gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù ọ̀run bá wọn jà ẹni bá mẹjà mo gbàdúrà fún ọ ó yá kọjọ̀bọ̀ ó yá kàn ṣòro ó yá ní problem tó jọjọ orí rẹ bẹ́ẹ̀ ni yóò rí o ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí mi mo gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run tó dá ayé àti ọ̀run gbàkóso láìlẹ̀ náà kọjá olùwàgbà fúnra rẹ lórúkọ jésù olùwàjọba bẹ́ẹ̀ ni yóò rí o thank you father because you answer prayer i cover my beautiful daughter with blood of jesus my people with blood of jesus i open my platform in the name of the father the son and the holy spirit this platform lord is yours lord do wonder today in jesus name do wonder in my life in jesus name do wonder in people's life in jesus name ó yẹ gbọ́ ẹni tó wá sábẹ́ omi láti gbàdúrà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó tọ́ ni o mo gbàdúrà fún yín gbogbo ń tẹ́ bèrè lónìí tẹ máa bèrè lónìí àti tẹ ti bèrè kí ọ̀run kó gbọ́ kí ọlọ́run kó dáhùn kí ọlọ́run kó ṣàánú fún yín kó fi àánú gbà yín jáde ní oko ẹrú tí a ti tà yín sí lórúkọ Jésù a gbà yín jáde o ọlọ́run gbà mí jáde lọ́wọ́ oko ẹrú ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbà ọlọ́run gbà mí jáde tọmọtọmọ gbà wọ́n lọ́lùfẹ́ mi jáde gbà wọ́n ọmọlọ́run jáde o a ò ní wọnú ìgbèkùn ẹni bá ní a ìgbèkùn yóò wọnú ìgbèkùn ẹni bá ní ká òun náà ni yóò kú o thank you for that because you answer prayer this morning we worship you in Jesus wonderful power powerful name we are praying. Amen. Good morning, everybody. 6.30. No, 5.30 Canada. Sorry, money 6.30. Just 5.30 Canada. Canada. Ìwé Sam la fẹ́ lọ I don't want my chest to be like my a máa with some. if you are even under my platform you can go now It's allowed any evil should go. Agbara èṣù dà níbi tí jésù gbé ń jọba o agbára èṣù dà kò sí owó tí wo èmi Bọ́lá ti rí dáńfó tó pa sétan jésù ló wá kọ ẹ̀mí mímọ́ ní kọ́ńdọ́tọ̀ mo ti rí dáńfó tó pa sétan jésù ló wá kọ lọ́jọ́ yẹn If you are evil, get out of my platform. It's a warning. If you are evil, get out of my platform right now. This place belongs to God. wọ́n ní ta ní ọ̀rí ìbùkún gbà lọ́wọ́ olúwa wọ́n lẹ́yìn tó ní ọwọ́ mímọ́ àti àyà fúnfẹ́ tí ò gbé ọkàn rẹ̀ sókè tí asọ́tí ètò bẹ̀rẹ̀ sàn òní ọ̀rí ìbùkún gbà lọ́wọ́ olúwa kò ń ṣe bí ta fẹ́ kà nìyẹn torí ẹ̀ mò ń sọ fún àwọn èèyàn tí ọwọ́ wọn ò bá mú you have to get out kọ́kọ́ gbàdúrà kan ìwọ tó bá wà níbí ẹni bá wá bí láti dán mi wò ó máa rí àdọ́tán má wàá dán mi wò ẹni dẹ̀ ń po ewé àti gbùgbọ̀ lórí mi àbí tó ń bẹ àlùjọ̀nù mo gbàdúrà fún ọ ó yá mo ní kó rí àdánwò àti àdọ́tán lórúkọ Jésù kí o àdánwò kó wá rí àdọ́tán kó borí ẹ̀ kó borí ẹ kó rí àdánwò kó tún wá rí àdántán ní orí àdánwò máa rí bó so tàyàkà ẹni bá fi oògùn tó bá fi àlùjọ̀nù tó bá fi ipá àti agbára òkùnkùn tó bá lóun máa fi máa darí ayé mi àbọ̀ máa fi yọ lẹ́nu àbọ̀ kò lórí mi mo gbàdúrà fún ọ ó yá rí àdánwò kó rí àdántán lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò rí aṣọ tó bá wọ̀ kọ́run fàyà kọ́run kó já ẹ sí ìwòwò in Jesus name may Almighty God investigate you. The last time about a week now I will check la but I know exactly last week even before they shoot those uh, before that shooting take place in Nigeria in Lekki. But I'm coming back on that issue. People take that Lekki one, but they shoot everywhere. But that is not the God said to me, said um, some people they call themselves investigators, but they are evil. Only we should pray about evil investigators. Do you know after that? Yesterday when I was talking, somebody, the guy that calling yesterday, the guy that calling yesterday now said to me, I mean, he was saying that, in tó lọ ní abẹ́lẹ̀ lé pé wọ́n ní mo gba property ẹnìkan. <laughs> Eh. I laugh and you know what? Holy Spirit, when God is telling me some things, I tell mama will why can this be tied to? but you know what for real that's what people are doing <laughs> ẹni tí ò bá mọ̀ tó bá jẹ́ ìkà platform because sam tamaka, máa kà àwọn sam ègún ni àti èpè ó dẹ̀ tó bá kúrò jẹ́jẹ́ allocate at this time Our be. But don't come here to do because you take double portion of course if you are evil. And you are here to distract or to disturb me. People are wicked, people are mean. People are wicked, people are mean. Mm-hmm. A lot of people don't shoot àwọn èèyàn báyìí pẹ̀lú ẹnu àti ayé wọ́n gbé ìbọn dání wọ́n dẹ̀ ń wèsì ayé life àwọn èèyàn. do you know that last week mo ní even investigator mo ní i refuse even i just prayed. it ṣé o ti pé week ìṣàkán tó yìnbọn yẹn ni fún even investigator mo lè wò tún ní even investigator wá gbàdúrà kan ẹni tó ń bọ̀ sí fóònù mi. <laughs> àwọn tó ń bọ̀ sáyé mi àwọn tó ń wádìí mi is a bonus kò sínú àdúrà tá a fẹ́ gbà àwọn tó ń wádìí mi fún ibi ó yẹ kúkú ọ̀rọ̀ ó yẹ kúkú àìtọ́jọ́ any man or woman that is investigating my life for evil Satan always investigates also people ẹni tó yẹ kí wọ́n investigate ó máa ma investigate èèyàn <laughs> anybody to bá mọ̀ mí kò ṣe pé bóyá mo fẹ́ máa wí àwùjáde i don't hold anybody any explanation ọ̀rọ̀ àdúrà yìí náà ni oníkálukú a máa sọ ma máa gbà á ọlọ́run kì í gbé ẹ̀bí fálárì kò dẹ̀ kí ń gbé àrífẹ́lẹ̀ bí ó lè pẹ́ ó any man or woman busting my, my life Boya, ní òru ọ̀gànjọ́ ni wọ́n ti máa bust life eh? Boya, you don't know the meaning of busting wọ́n máa wá wò pé tó bá ti sùn you know what ṣe rí àwọn demonic power ti Nàìjíríà ní Yorùbá especially only can destroy they cannot do good thing. they have demon when you see people destroying things it's a demon spirit when you see people going after people's life it's a demon spirit táà mo ṣe ń sọ fún ni pé you know you are a disturbance to my life you are a disturbance to people's life also just pack your bag and you get out of this platform at this moment so a fẹ́ lọ nínú àdúrà yẹn mo ní kó kọ́kọ́ gbà alágbára tó ń bọ̀ sáyé mi lóru ọ̀gànjọ́ gbogbo ẹni tó bọ̀ sáyé mi lóru ọ̀gànjọ́ àti àwọn tó tún bẹ̀ àwọn èèyàn láti wá bọ̀ sáyé mi ó yá kúkú ẹ̀sín ó yá kúkú oró ó yá kúkú yà ó yá kúkú ikú kíkú bẹ́ẹ̀ ni You don't touch people's God, people of God. In Nigerian people, <laughs> especially, people are touching people's life. Want to fọwọ́ kan àwọn alone. Ọlọ́run. Mo wá rí àwọn kan. Hmm. Àní mo allergic to crazy people. I'm allergic to your some people tó bá ti. Hmm. Oh my God. Jẹ́ fi sẹ́nu dákẹ́ ẹni tó ń bọ̀ sí fóònù mi tẹ́mi bá ti hàn kí fóònù yọ ọmọ kọ́mọ gbọ́ ìwọ tó o bá lọ́mọ kìlọ̀ fún ọmọ ẹ kí ọdún tó parí àti ní ọdún tó bọ̀ títí di two thousand and twenty-three tó o bá ní ọmọ tó bá ń hack àwọn ọmọ hacker torí pé lẹ́mìtẹ́yù tí o bá ṣẹ̀ṣẹ̀ kò sí ìjìyà àwọn kan ṣì ń bọ̀ màá ti gbàdúrà àwọn ọmọ ọlọ́run ti go on their nail orí ọ̀fẹ́ kan another chance wà fún àwọn ènìyàn ṣùgbọ́n kí ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ ẹ̀ tó bá mọ búburú ṣe àti kí oníyà búburú kó kìlọ̀ fún ìyá ẹ̀ kó ní bàbá búburú kó kìlọ̀ fún bàbá ẹ̀ kí gbogbo àwọn tó bá níbà ẹbí burú kó kìlọ̀ fún wọn mọ̀tẹ́ mi mo ready láti submit gbogbo àwọn ẹni tó bá burú tó ní ìkà nínú ilé mi fún ẹni ẹni danger bẹ́ẹ̀ ni suffer not the evil suffer not the wish to live which no, must not live in society. When you have evil family, toba bá evil husband, toba bá protect you, you will die without your evil husband. When you support evil, Ben Moso, lẹ́nu ni mo máa ṣe I will tell the government of Nigeria to investigate Shola, my son. I said it with my mouth and the family of the wife. I said it. and toba pinu ma máa pokùnso ìyá gan mi ò rẹ́dì láti gbọ́ ìyá tí ò bá ti gba ti ọlọ́run gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ i will give them food tó bá ti bá nínú o but i will ní ibi tí revival dé báyìí tó bá ní èṣù ló gbàgbọ́ they will stone you to death ìjọba kan máa dé tó jẹ́ pé ẹni tó bá ti ń bọ èṣù gan pàápàá tó jẹ́ pé ó gbé ọlọ́run sílẹ̀ tó ń bọ èṣù wọn tó jẹ́ pé ó ń pe òrìṣà míì wọ́n máa ń stone wọn to death ni ní Saudi Arabia ṣe báwọn yẹn ló ń fún yín ní àwọn some money for you to do something So they will stone them to death They will investigate and will continue to say that they should investigate what's Wasiu Ayinde. Also, we might investigate in wọn àti àwọn They will investigate them for the killing that happened recently in in Nigeria. I will shout it also to United Nations and also to people. Yes. to them. We ṣe suffer. fún gbogbo àwọn èèyàn tó bá jẹ́ ìkànsì. Vermont lórí platform mi. Pẹ̀lú ayébù Vermont mi ò rán yín. ṣe pa ẹnu rẹ mọ́ ọlọ́run ẹ̀yìn mi ọlọ́run mo fẹ́ lọ nínú ọ̀rọ̀ yìí a fẹ́ ka sáàmù yìí ègún tó wà nínú sáàmù yìí kó locate gbogbo àwọn tó gbógun tìmí tó bá mi jà gbogbo ẹni bá dìde tó jẹ́ iṣẹ́ ìpọn lójú àti ẹ̀sìn lólóńgbà lórí mi mo gbàdúrà ó yá gbogbo ègún tó bá wà nínú pílàfọọmù yìí àmì tó wà lórí bíbélì ẹsẹ̀ bíbélì tá a fẹ́ ka ẹ kó jẹ́ ti gbogbo àwọn ìka náà àti gbogbo ẹni tó gba kọńtàtì mi lórí mi tó bá ti gba kọńtàtì òkùnkùn báyìí lórí mi yá àtètè lọ resign ṣùgbọ́n torí pé ní ìtókù kí ọdún yìí parí ó máa korò fún ẹ. <laughs> ìwọ tó bá ní bible you can read after me tó bá dá ẹ lójú ni o ìwọ tó bá dẹ̀ jẹ́ ìkà ò ń gbọ́ wọn ò nídìí láti pa anybody kó investigate wọn mo sọ wá sí ẹ̀ ní kó investigate ẹ̀ wọ́n ṣọlá kó investigate ẹ̀ kan investigate Odùduwà àwọn tó fẹ́ gba Odùduwà kan investigate gbogbo àwọn leaders wọ́n investigate wọn. for the killing that's terrorism a sọ pé Nigeria is a terrorist country people practice it broad daylight in other country kan tó ń pè ní the eh, the the àwọn tó gba first class no terrorist country àwọn Pakistan àwọn Yemen àwọn those things they still hide some things Nigeria do it in broad daylight and they call it fashion they call it ayé báwọn ń jayé that's terrorism. Any tó boss bọ̀ sí fóònù mẹ́ <laughs> wọ́n ní ká má tí ì gbà ká má tí ì kà sáàmù yìí tí bàbá Bùkọ́lá bá wà ń bẹ̀ kò sí nǹkan kan àbúrò ní ṣe mi òun kan ló máa ṣe wọ́n anybody tí màmá mi bá wà nínú ẹ̀ tó bá sọ ọgbọ́n nǹkan tó àwọn ọmọ tó bá bí sí yòókù tó bá supportive ni nǹkan máa ṣe kò ní nǹkan kan abúrúkọ ní ṣe mí torí ẹ̀ mo sọ àwọn tó mo lè sọ pé bóyá mo ní nǹkan kan tó so wá pọ̀ nìyẹn <laughs> any other person bí ṣọlá bá wà ń bẹ <laughs> ó bímọ tiẹ̀ ó dẹ̀ níyàwó tiẹ̀ wọ́n lẹ́bi tiwọn tẹ́bí bá wà ń bẹ ó ní kálukú máa dúró lọ́jọ́ ìdájọ́ ni no concern anybody wàá sọ pé tó bá ń pọ̀ mi gbogbo ẹni ń pọ̀ sí mi láti yọ ọmọ lẹ́nu ó yá ikú kú ọlọ́run fi kú ẹ̀sìn pamọ́ terrorist burst your phone àwọn iṣẹ́ terrorist nìyẹn they burst your phone gbogbo bí tó bá ń lò náà monitor they don't monitor you because you are doing drug or you are doing you are doing evil things or you are doing fraud no they burst you to destroy you. ẹni tó ń bọ̀ sí fóònù mi láti máa destroy láti máa destroy ayé láti destroy ayé mi láti máa ba nǹkan mi jẹ́ ọlọ́run destroy wọn tirétiré olúwa destroy wọn tọmọtọmọ olúwa destroy wọn mami go lè bọ́ sí fóònù mi cause kò mọ fóònù wọn àkì those hackers so ìwọ tó bá ní ọmọ tó jẹ́ hackers tó bá kú tó yìnbọn fún torí pé ní ọdún yìí ọlọ́run máa sìn sọ fáwọn ó ní sẹ́ ọdún yóò ti parí ó ní i will pay some people some people will cry some people will be happy. bẹ́ẹ̀ni àwọn akas there is a spiritual akas there is a physical one there is physical akas àwọn spiritual one wà àwọn spiritual akas every spiritual akas on my case every physical one on my case oh Lord destroy them arise and destroy them oh Lord arise and destroy them imagine tí n come. Kito Debe. Oh Lord, n tó débẹ̀ àwọn olórí wọn á ti débẹ̀ ibi tí mo wà yẹn gangan wọn máa wá wọn máa bẹ ọmọ nàìjíríà kan wá síbẹ̀. Oh Lord destroy them oh Lord destroy them without mercy ọlọ́run pa wọ́n run láì fi àánú sí ọlọ́run pa wọ́n run láì fi àánú sí any man or woman that burst in my life that burst in my phone that burst in my brother's life oh Lord destroy them without mercy pray that prayer for yourself akas and ah, come on you too Neo you too me I don't hate anybody but I am allergic to evil people if you are you too are evil I hate you with passion Bíbélì suffer not the wish to leave any ọmọ kékeré tó bá gba jẹ́ àbí tó bá gba suffer not them to leave any destruction spirit suffer not them not, not to leave any old one. tó bá jẹ́ ìkà suffer not them suffer them not to leave any nation that have all such people tí wọ́n ń lọ fún judgement ẹ máa rí pé àwọn innocent people ni wọ́n máa lọ kó sí ẹ̀wọ̀n wọ́n ti lọ jí ọmọ gbé ní ṣọ́ọ̀ṣì sọ́tìlúbẹ̀rẹ̀ di ẹ̀yà kan di àwọn àwọn youth ni ọmọ wọn ò sọ ni wọ́n lọ́rọ̀ ọmọ lábújá wọn investigate just to muzzle the power just to show you touching the people of God. <laughs> ẹni fọlọ́run ṣeré aláfẹ́ mọ ìdí ẹ̀ gangan ẹnìkan tún sẹ́ndì lọ́ọ̀yà kan sí wọn tún ní kọ́ má gbé kọlù mọ́ ẹni tó wá kí fóònù mi ẹni tó bọ̀ sí mi ẹni tó ń wádìí ayé mi fún mi ó yá kúkú ẹ̀ ọlọ́run pa nípakúpa ìpa tí ò sí tàánú ọ̀run gbẹ̀mí ẹ̀ pray for yourself ìwọ tó rẹ́rìn yẹn you know i'm going to block you i'm not laughing it may be funny to you but try not to laugh here okay instead of that, that either you look or you press love or you press like don't laugh and don't press red red i block them name kò jẹ mí ní anything ìdúná tí kò ṣe nǹkan kan fún me, i block them away and i'm allergic to crazy people i'm allergic to people that have mental problems because when they come around you when you don't be careful you become monkey you become mental like them Oh boy, jungle justice ó lọ sínú igbó nígbà tó sọnù sínú igbó ní at the end of the day ṣe ló bẹ̀rẹ̀ sí í ṣe bí ọ̀bọ èdè ọ̀bọ ló that is why you see a lot of cool when crazy people àwọn nǹkan tó yẹ kó ti fà tó kó ṣe kó wọn máa ṣe wọn máa pọ́n yẹn lé wọn máa ṣe gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. ẹni tó ń pọ̀ sáyé mi spiritual buster spiritual hackers spiritual hackers spiritual hackers spiritual hackers and physical hackers continue to laugh i will block you dànù Ben Muso, laugh very well spiritual workers, spiritual workers. ẹ tí tó red red Oh, yá bring more i block you ṣá that's my promise for you spiritual workers. Oh Lord, destroy their life yanu sí gbogbo àwọn tó bọ̀ sí ayé mi gbogbo ẹni tó ń bọ̀ sí fóònù mi gbogbo ẹni tó ń hack fóònù mi gbogbo ẹni tó ń hack private life mi gbogbo ẹni tó ń hack nǹkan mi ó oh yá mo gbàdúrà fún ọ ó oh yá parun láì láti ṣe parun láì ní rẹ́mẹ́dì. parun ní àìlátúnṣe. má ṣe pa ẹnu rẹ mọ́ ọlọ́run ẹ̀yìn mi nítorí tí ẹnu àwọn ènìyàn búburú yà sílẹ̀ sí mi àti ẹnu àwọn ẹlẹ́tàn yà sílẹ̀ sí mi wọ́n sì fi àwọn èké sọ̀rọ̀ sí mi wọ́n sì fi ọ̀rọ̀ ìrírí ayé mi káàkiri wọ́n sì ń bá mi jà láì nídìí nípò ìfẹ́ mi wọ́n ṣe ọ̀tá mi ṣùgbọ́n èmi gbàdúrà wọ́n fi ibi san oore fún mi àti ìrora fún ìfẹ́ mi yan ènìyàn búburú tì í jẹ́ kí olùfisùnkódó ní ọwọ́ ọ̀tún rẹ̀ nígbà tí ó bá ń ṣe ìdájọ́ kí a dá a lẹ́bi kí àdúrà gbogbo wọn kó di ẹ̀ṣẹ̀ kí ọjọ́ wọn kó kúrú kí ẹlòmíràn kó rọ́pò wọn kí ọ̀rọ̀ ẹlòmíràn kó gba ipò wọn ipò rẹ̀ kí àwọn ọmọ rẹ̀ kí ó di aláìní bàbá àbí aláìníyà kí aya rẹ̀ àbí ọkọ rẹ̀ kó di opó jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó máa di alárìnkiri tí ń ṣàgbé jìnnà síbi ahoro wọn tí ń tọrọ oúnjẹ jìnnà síbi ahoro wọn jẹ́ kí alọ́ lọ́wọ́ gbà kó gba ohun gbogbo tí wọ́n bá nílò kí àlejò kó kéré iṣẹ́ rẹ̀ kẹ́nikẹ́ni kó má sí láti ṣàánú fún má sì jẹ́ kẹ́nikẹ́ni kó sí láti ṣe ojú rere fún àwọn ọmọ rẹ̀ aláìní bàbá àbí aláìníyà kí a kí àtọmọdọmọ rẹ̀ kúrò ní ìrántí ń bọ̀ kí orúkọ gbogbo wọn kó parẹ́ kí a máa rántí ẹ̀ṣẹ̀ bàbá wọn lọ́dọ̀ Olúwa má sì yẹ ká nu ẹ̀ṣẹ̀ ìyá wọn kúrò jẹ́ kí wọn kó wà níwájú olúwa nígbà gbogbo kí a lè kéràn tí wọn kó lórí ilẹ̀ nítorí tí wọn kò rántí láti ṣàánú ṣùgbọ́n wọ́n ṣe inúnibíni sí tálákà àti ọkùnrin àti obìnrin láti pa nílò obìnrin jẹ́ ọ̀kan. bí ó ti fi ègún bí ó ti fi ìkà wara rẹ̀ bẹ́ẹ̀ ni kí ìkà àti ègún àti ìṣòro kó dé sí ayé rẹ̀ bí inú rẹ̀ kò ti dùn sí ire mi ire àwọn èèyàn bẹ́ẹ̀ ni kí ire kó jìnnà sí àwọn èèyàn tó ń gbógun ti ògo àti iṣẹ́ àti ètò ìnáwó mi àti òwò mi bí ó ti fi ègún wàrà rẹ̀ ní aṣọ bí ẹ̀wù bẹ́ẹ̀ ni kó wá sínú rẹ̀ bí omi àti òróró sínú egungun rẹ̀ jẹ́ kí ó rí fún bí aṣọ tó bò lára àti fún bí àmùrè tó fi gbàjá ní ìgbà gbogbo èyí ni èrè àwọn ọ̀tá wa láti ọwọ́ Olúwa wa àti àwọn tó sọ̀rọ̀ ibi sí ọkàn wa ṣùgbọ́n ìwọ Olúwa ṣe fún wa Ọlọ́run wa nítorí orúkọ rẹ nítorí àánú rẹ dára ìwọ gbà wá nítorí pé wọ́n pè wá ní tálákà àti aláìní ọkàn wa sì gbọgbẹ́ nínú wa àwa kọjá lọ bí òjìji tó fà sẹ́yìn wọ́n fi wá sókè sódò bí eṣú eékún wa di ìlera nítorí àwẹ̀ ìrora ti ẹ̀gbẹ́ tán ti ráì lọ́ra àwa di ẹ̀gàn fún wọn nígbà tí wọ́n wò wá wọn mi orí wọn ràn wá lọ́wọ́ olúwa ọlọ́run gẹ́gẹ́ bí àánú rẹ̀ kí wọn kí ó lè mọ̀ pé ọwọ́ rẹ̀ ni ó ṣe èyí pé ìwọ olúwa ni ó ṣe jẹ́ kí nígbà tí jẹ́ kí wọn kó máa ṣe búburú wọn lọ ṣùgbọ́n àwa yóò máa gbàdúrà a ó sì máa ṣe rere nígbà tí wọ́n bá sì dìde nígbà tí wọ́n bá dìde tí àwọn ìkà yìí bá dìde kí ojú kó tì wọ́n ṣùgbọ́n àwa ìránṣẹ́ rẹ àti ọmọ rẹ yóò máa yọ̀ jẹ́ kí a fi ìtìjú àti àbùkù wọ àwọn ọ̀tá wa ní aṣọ kí wọn kó sì fi ìdàrúdàpọ̀ bọra wọn bí ẹni pé ẹ̀wù àwa ó máa ẹnu wa yin olúwa gidigidi nítòótọ́ àwa ó máa yìn láàrin ọ̀pọ̀ ènìyàn nítorí tí yóò dúró ní ọwọ́ ọ̀tún tiwa nítorí yóò dúró ní ọwọ́ ọ̀tún wa láti gbà wá lọ́wọ́ àwọn tó fẹ́ dá ọkàn wà lẹ́bi àmì ògo ní bàbá fún ọmọ fún ọlọ́rọ̀ mi máa bẹ́tẹ̀ wà láti kọ́ṣọ́ bẹ nísinsìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìmọ́kẹ́kùn àmì olúwa gbé ogun ti gbogbo àwọn tó bá ti ń gbógun tì wá àwọn tó bá gbógun tì mí tó ń gbógun ti àwọn olólùfẹ́ mi tó gbógun ti adébùkọ́lá mi ọlọ́run gbé ogun ti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ fi ìjà máwọn tí bá ti ń bá wa jà bí àṣà àwọn àpáta mú kí wọ́n dìde fún wa fa ọkọ̀yọ pẹ̀lú káàsì dènà àwọn tó ń ṣe nínú ibi sí wa bí fún ọkàn wa pé ìwọ ni ìgbàlà rẹ̀ kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí wa ọkàn wa lójú ká sì mú ọ padà ká sì dààmú àwọn tí ń gbèrè kan lára wa kí wọn kó dàbí èèyàn gbó níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kó máa lé wọn kí ọ̀nà wọn kó sì máa ṣó kó sì máa yọ kí áńgẹ́lì olúwa kó sì máa lépa wọn nítorí pé ní àìnídìí ni wọ́n dẹ àwọn wọn sílẹ̀ fún wa wọ́n sì wá ìwò sílẹ̀ fún ọkàn wa ní àìnídìí kí ìparun kó wá sí rẹ̀ lójijì àwọn tó dẹ kó mọ̀ tìkára rẹ̀ ìparun náà ni kí wọ́n ṣubú sí ọkàn tiwa yóò máa yọ̀ ní ti olúwa yóò sì máa yọ̀ nínú ìgbàlá rẹ̀ gbogbo egungun ayé yóò máa wí pé olú ata ló dàbí ìwọ̀n tí ń gba tálákà lọ́wọ́ àwọn tó lágbára jùlọ tálákà àti aláìní lọ́wọ́ ti fi wọ́n ṣe ìkógun àwọn ẹlẹ́rìí èké dìde wọn bí wá ní ohun tí àwa kò mọ̀ wọ́n fi búburú sọrin fún wa láti sọkùn wa dé òfo ṣùgbọ́n bó ṣe ti àwa nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀ ni wọ́n ṣe wa àwa fi àwẹ̀rẹ̀ ọkùn ni wọ́n àwa wọ́n yọ̀ wọ́n kóra wọn jọ àwọn èèyàn kéèyàn kóra wọn jọ sí wa àwa kò sì mọ̀ wọ́n wọn kò sì dákẹ́ pẹ̀lú àwọn àgàbàgebè tí ń ṣe ẹlẹ́yà ní àpòjọ wọn pa yín wọn sí wa olúwa ìwọ tí máa wò pé tó yọ ọkàn wa kúrò nínú ìparun wọn ẹni wa kan náà lọ́wọ́ àwọn kìnìún àwọn ò máa ṣọpẹ́ fún nínú àjọ ńlá àwọn sì máa yìn ọ́ lé àwùjọ pènìyàn má ṣe jẹ́ káwọn tí ń ṣe ọ̀tá wa kó lòdì kó yọ̀ wá bẹ́ẹ̀ ni kò má sì jẹ́ káwọn tó kórìíra ní ẹni ni kò máa ṣe jù sí wa nítorí tí wọn kò sọ̀rọ̀ àlàáfíà ṣùgbọ́n wọn mọ̀ ẹ̀tọ́ sí àwọn ẹ̀jẹ̀jẹ̀ ilẹ̀ náà nítòótọ́ wọn yanu sílẹ̀ sí wa pé àwòjú wa ti rí èyí ni ìwọ ti rí olùwà má ṣe jìnnà sí wa rú ara rẹ sókè kò jí sí ìdájọ́ wa àti sí ọ̀ràn wa ọlọ́run wa àti olúwa wa ṣe ìdájọ́ olúwa ṣe ìdájọ́ olúwa ọlọ́run wa ṣe ìdájọ́ olúwa ọlọ́run wa gẹ́gẹ́ bí òdodo rẹ kí o má ṣe jẹ́ kí wọn kó yọ̀ wá má ṣe jẹ́ kí wọn kó wí nínú ọkàn wọn pé bẹ́ẹ̀ ni àwa ń fẹ́ má ṣe jẹ́ kí wọn kó wí pé àwa ti gbé wọn mì kí ojú kó ti gbogbo wọn pátápátá kí wọn kó sì dààmú pọ̀ tí yọ̀ sí ìfarapa wa kí ọlọ́run kò fi ìtìjú àti àbùkù wọ̀ wọ́n ní aṣọ àwọn tó ń gbéraga sí wa jẹ́ kí àwọn kó máa hó fún ayọ̀ ká sì máa ṣe inú dídì tí rẹ̀ sódòdò wa lóòótọ́ kan máa wí títí pé olúwa ni kí a máa gbéga tí ó ní inú dídùn sí àlàáfíà tèmi ti ilé mi tàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi àwọn yóò máa sọ̀rọ̀ dúdú àti tìyẹn ní gbogbo ọjọ́ àmín ògo ni mo bá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí mọ́ bí o ti wà láti tìkọ̀ ṣe obìnrin sísè é bẹ́ẹ̀ ni yéṣu máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín we are going to one oh nine to pray the prayer we are about to pray there yes. gbogbo ẹni dáná ogun tìmí ẹni dáná ogun tìmí ẹni dá iná ogun tìmí olúwa kí àwọn ọmọ inú rẹ̀ tí mo ti gbà rí and i'm still going to pray it again now tí màmá mi bá wà nínú ẹni tó bá ń dáná ogun tìmí <laughs> ó máa dangerous fáwọn àwọn ọmọ tó bá kú i don't bloody care tí ṣọlá bá gbé ogun tìmí ṣó So ọmọ nú ẹ̀ we going to pray àwọn nǹkan tó wà níbi bó bá ṣe rí la máa ṣe sọ mo kàn sọ ni o. gbogbo ẹni fẹ́ kí ọjọ́ mi kúrú olúwa jẹ́ kí ọjọ́ ìdábẹ̀ kò kúrú gbogbo ẹni tó fẹ́ kí ọjọ́ mi kúrú ọlọ́run jẹ́ kí ọjọ́ ìdábẹ́ ẹ̀kúrú gbogbo ẹni retí ọjọ́ ikú mi láìpẹ́ láì jìnnà jẹ́ kí wọ́n kéde ikú ẹ̀ fún mi ẹni retí ọjọ́ ikú mi ìwọ tó bá wà lábẹ́ òun mi ẹni retí ọjọ́ ikú mi ìwọ tó bá wà lábẹ́ òun mi tó bá jẹ́ ìkàsẹ́ tó bá gbàdúrà ìkò ní it's not going to work for you tó bá gbàdúrà o kàn fi ìyà jẹ ara ẹni To bá gbàdúrà ìyọnu ẹ máa dí sí ara máa ní ẹ pa ni when you are evil you destroy people's life you want you will love to destroy people's life if you are under my platform at this moment and you pray this prayer you will get more problem ọ̀nà ẹ máa dàrú so don't bother yourself o wàá gbàdúrà ọmọ ọlọ́run tó tọ́ ni mo ń bá wí níbí tẹni tó ń wá ikú mi ẹni tó fẹ́ kí ọjọ́ mi kúrú ọlọ́run sọjọ́ rẹ̀ di kúkúrú gé okùn ẹ̀mí rẹ̀ sọnù àti tọmọ tó bá bí gé okùn ẹ̀mí ẹ̀ sọnù àti tọmọ tó bá bí gbogbo ẹni gba kọ́ńtàtì òkùnkùn lórí mi ọ̀run gé okùn ẹ̀mí wọn sọnù pẹ̀lú ọmọ tó bá bí yẹrí bàbá sàtàyà olúwa gbogbo ẹni gba kọ́ńtàtì òkùnkùn lórí mi ọlọ́run gé okùn ẹ̀mí ẹ̀ sọnù mi ò sọ tíṣọlá ò bá robi sí mi kò lè síbi fún bọ̀ mo sọ ni pé anybody ni mo sọ. So tí màmá mi gan bá wà nínú àwọn tó bá gba ogun tó bá gbógun tì mí ọmọ to bá ti support ibi tó bá ṣe ọ̀run gé okùn wọn pẹ̀lú ẹ̀mí ọmọ to bá support ibù gé e dànù bẹ́ẹ̀ ni kẹ́ lè mọ̀ wípé anybody ni mo sọ bẹ́ẹ̀ ni I'm allergic to evil when you are doing evil to people ìwọ tó jẹ́ pé ẹ mọ̀ kí ẹ gba ọ̀rọ̀ Oro yìí tí ò ṣẹlẹ̀ kó gbé fún yín kán ní kó fẹ́ fi ba iye nìkan jẹ́ ni àti ẹni tó gba ọ̀rọ̀ tó gba contract òkùnkùn lórí mi ó yá mo gbàdúrà fún gbogbo yín ó yá òun kó gé okùn ẹ̀mí yín sọ̀rọ̀ ó yá tọmọtọmọ kí òun gé okùn ẹ̀mí yín ó yá kókùn ẹ̀mí yín gé sọ̀rọ̀ màárì bá sàtàyàkàbà màgàbọ̀ sọ̀tàyàbà mo gbàdúrà gbá fúnra ẹ pray for yourself ìgbọ́n àwọn kan mọ́ ni wọ́n máa ní ó yá declare into people's life You are declare. That is why Nigeria, they declare to people's life. Àwọn èèyàn, wọ́n máa ní just declare, One man sọ hey, just ẹnìkan send message in me, and you cost too much. Why can't you leave everything for God? Mo, mo Only pray. You cost too much. ẹni tó retí ọjọ́ ikú mi ọ̀run gé òkun ẹ̀mí rẹ̀ ọ̀run sọjọ́ ikú rẹ̀ di kíákíá ọlọ́run sọjọ́ ikú rẹ̀ di wẹ́rẹ́wẹ́rẹ́ láìpẹ́ láì jìnnà olùwàjọ́ kéde ikú rẹ̀ fún mi gbogbo ẹni retí ikú mi pray for yourself let me tell you some people want you die some people want you dead some people want you dead any man or woman that want me dead ó yá ẹ kéde ikú rẹ̀ ẹ̀yin ogun ọ̀run ẹ pa ẹ̀mí ikú kó wọlé ẹ̀ ẹ̀mí ikú kó máa gbé wọn pa nínú ilé any man or woman that want me dead ó yá ẹ̀mí ikú dà ó yá wọlé lọ wọlé wọn lọ kó jẹ́ kó máa kígbe oró kó máa kígbe ọ̀fọ̀ níbẹ̀ pray for yourself people want you dead upon the goodness you have done to people upon the labor you have labored for some people to make some people better, to, for their life to be better. They want, just want you dead. That wickedness. Only suffer not the witch to live. They are witches and wizards. The cause, no witches want it. The cause, no... Ebosone, if my mommy don't wage well against me, it cannot happen to him. I mean to her. No evil will happen to her if he doesn't wage well against me but any man to bá gba contract òkùnkùn go mi gbogbo àgbà go gbogbo àgbà òkùnkùn let me tell you Nigeria now some people are àgbàlagbà kan fẹ́ wà káwọn ọmọ kan máa kú torí ẹ ọmọ Ọlọ́run when you are still young you must do what you must dedicate your life to God you must serve God ọmọ tí ò bá ti sin Ọlọ́run wò wọ́n kó egbe okùn ẹ̀mí ẹ̀ kúrú a dẹ̀ ti mọ̀ pé wọ́n sọ pé Nigeria dey always force people to join evil gang They force people to join Igbo gang. In Nigeria, they force people to join Igbo gang. Wàá gbàdúrà Go ìkà tó wà lórí ọ̀rọ̀ mi tó wá ń retí shifu fún To tó ń retí ìyà mi ọlọ́run fìyà jẹ ọ̀run já sí ìwòwò ọ̀run jó tòṣìkú ẹ ti gbọ́ sórí ẹ̀rí you know wọ́n gbé tọ́lọ́run bá dá sí ọ̀rọ̀ ẹnìkan <laughs> àwọn kan wà wọ́n fẹ́ kó ma wọ́n ní kan ma wọ́n ní káwọn kan jáde wọ́n ní kan sọ̀rọ̀ sí ẹ ṣàkàṣàkà wọ́n ní kan ṣe báyìí fún ẹ wọ́n ní kò sẹ́ni tó fẹ́ mú wọn ọlọ́run á mú yín lórí ọ̀rọ̀ tèmi bẹ́ẹ̀ ni mo sọ <laughs> bẹ́ẹ̀ ni mo sọ ọlọ́run á mú yín lórí ọ̀rọ̀ tèmi mi ò mọ ìwọ náà lè sọ fúnra rẹ ìpè lórí ọ̀rọ̀ ẹ tẹ́nìkan bá wò pé ẹnìkan ń ṣe gàràgàrà mọ́ ẹ ẹnìkan ń ṣe gàlégàlé mọ́ ẹ wà lọ́lọ́run máa mú torí ẹ gbogbo ẹni tó retí ikú mi ọ̀run gé okùn ẹ̀mí ẹ̀ sọ́ di kúkúrú mm, yo that's one <laughs> a ti gba àwọn àdúrà kan wọ́n ní Ọlọ́run sọ pé ó ní àwọn kan ó ní when you sit down <laughs> mo àwọn kan tó ń nọ́mbọ̀ tí àwọn ọlọ́pàá àwọn tó fẹ́ rán wá tán náà fẹ́ ṣe gàràgàrà nínú ilé i'm not afraid of you when you send anybody to come here it will only ó wá tún expose gbogbo yín mọ̀ ni àwọn some loaded on some things and they are going to investigate you. That is it. When you send things, you want to do things, you believe you want to hunt meaning, it any cost problem for you. Those of you, you, you don't know anything, you don't know God. You believe you want to do things for the people of God. You want to hunt them over for your mother you. You are exposing yourself. You are putting your hand into danger. The moment to bá ti to tó ń gbàdúrà tó jẹ́ ọmọ Ọlọ́run tó tọ́ tó dẹ̀ fìyà jẹ ó ṣe kí ni ó kọ lẹ́tà sí ìyá wọ́n ní ká gbàdúrà yìí tó ń bọ̀ sí ayé ẹ̀ àwọn èèyàn lè wò ó sí kéṣe bí mo mọ̀ bàbá ọmọ mi yẹn náà ákà ni ìnìbá kọ̀ǹpútà ni mo ti sọ rí mi tó ti da owó sàkáǹtì èèyàn kan just to wicked the person to just to tarnish the person's name the person's name so don't be even Shola somebody have done it for me before àní àwọn ogun tí mo ń mi o fẹ́ sọ yẹn lórí ibi kó má dà we are directing prayer to some people mo kàn sọ ni bí àwọn èèyàn ṣe díẹ̀ àwọn èèyàn tó close mọ́ mi tí n close mọ́ ẹ tí n bá ṣe dáadáa fún ẹ tó bá sọ pé òwúlò máa sọ fọ́lọ́run kó bá mi yanjú ẹ̀ dànù wàá máa ṣìṣe ẹsẹ̀ tó bá gbé báyẹn ti àṣìṣe ni tó bá ṣe nǹkan tó rò pé ó máa ti succeed tó máa ń jẹ lọ tẹ́lẹ̀ wàá máa ṣe mistake wa ma hit tó máa ti hit target rẹ wàá máa mistake ò ní hit target mọ́ àṣìṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ti fẹ́ ba ti èèyàn jẹ́ ó máa jẹ́ kó sí àyè ẹ̀ lébi ti fáráwò ni á lè jẹ́ kó kúkú ẹ̀ do you know pé ọmọ èṣù àwọn tó máa lọ ń jalè ń gbòòrò ṣe mọ̀ pé àwọn náà máa ń gbàdúrà gbà náà gbà tó yá nígbà tí mò ń rìn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe chat lórí Dr. Lukman tó kọ́kọ́ bẹ̀rẹ̀ kò kọ́kọ́ ń pray nígbà tó tó stage kan lòun náà bá pray in the name of Jesus Christ we pray I pray pray I am well anyway do you know gbogbo nǹkan tó dẹ̀ ń sọ ó dẹ̀ mọ̀ pé majority of it irọ́ ló pa majority of gbogbo nǹkan tó sọ irọ́ dẹ̀ ló pa ó dẹ̀ ń gbàdúrà do you know that evil people pray àwọn amúrọ̀bà tó ń bá ń lọ ṣé mọ̀ pé wọ́n ń gbàdúrà àwọn olórí burúkú tó wọ̀nyí ta sọ ṣé mọ̀ pé àwọn pásọ̀ mi lọ ń gbàdúrà fún wọn ṣé mọ̀ pé àwọn àfáà ń péjọ nínú ilé wọn to tell you that they pray wàá wá gbàdúrà kan gbogbo evil prayer àwọn àdúrà òkùnkùn àwọn ẹni bí tó ń gbàdúrà ibi fún àwọn ẹni òkùnkùn tó ń yọ mí lẹ́nu gbogbo ìbéèrè wọn àáfàá ni o babaláwo ni o wòlíì èké ni o kó gbàdúrà wọn kó di ẹ̀ṣẹ̀ gbàdúrà lórúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àwọn ẹni bí ẹni ìkà you know what wọ́n máa fowó ra kára àwọn ni kó máa gbàdúrà fún wọn ẹlòmíì tó máa ń ṣe gbogbo burúkú tó máa ń ṣe owó tó ń fún wọn káàkiri lórí Facebook wọ́n ní kí wọ́n ṣàmà pray fún wọn kí wọ́n lè máa celebrate wọn that's why you see they are celebrating evil people in society. they using the money láti máa fi rà á ẹlòmíì tó bá ti pé o ṣépè fún ni mo lè ní ó nímọ̀ ó lè ní kẹ́nìkan lọ ẹnìkan sọ ní ẹ níjẹ́ni náà kàn fẹ́ ni pé kọ́kàn máa gbà wó àwọn aládùúrà tó péjọ fún àwọn ọ̀tá mi ẹni tó ní ayé mi lára àáfàá àti babaláwo àti wòlíì tó bá gbàdúrà fún ọlọ́run sí ọ̀run mọ́ wọn àdúrà àwọn ìbéèrè wọn lọ́jọ́ dẹ̀ṣẹ̀. korúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ìkà tó doju ogun kọ ayé mi àwọn tó ń gbàdúrà fún àwọn tó ń dìde ìrànlọ́wọ́ fún àwọn tó ń ṣàánú fún àwọn tó ń gbàdúrà fún àáfàá ni o babaláwo ni o wòlíì èké ni o gbogbo àwọn ènìyàn tó ń súre fún o ìbéèrè tó bá bẹ̀rẹ̀ lórí ẹjọ́ dẹ̀ṣẹ̀ bàbá jọ́ dẹ̀ṣẹ̀ aládùúrà ìbí lórí mi you don't know that aládùúrà àwọn èèyàn gbogbo nàìjíríà ló ń àwọn tó ní igbó tó ní ilé tó ní ilé tán máa ti ń pààyàn jẹ yẹn do you know some of them dey pray also babaláwo náà tán máa lọ bá oh, you don't know that they pray aládùúrà òkùnkùn lórí mi àdúrà ibi tó ti gbà lórí mi olúwa sọdẹṣẹ ẹni gbógun tìmí náà tó ń poṣẹ ibi pọ̀ lórí mi ẹlòmíì máa gbọ́ wa máa gbọ́ pé tí n bá fẹ́ ṣe ìṣòro ìṣòro tó níná láwọn tó ń ba ayé èèyàn jẹ́ correct àwọn èèyàn tí mo sọ̀rọ̀ wọn mo ní tí mo sọ ni wọ́n ṣe fún mi àfi tí n bá tún ń bò wọ́n tí n bá tún sọ pé mo forgive Bible say we should forgive but some people wọn rí ẹrí o ò dẹ̀ ṣe wọn kódà ò tún ṣòro fún wọn rí wọ́n mọ̀ gan wọ́n máa kàn gbógun tìyá ni wọ́n kàn máa dáná ogun tìyá ni wọ́n kàn máa dáná ogun tìyá ni gbogbo ẹni dáná ogun tì mí o ọlọ́run ò tí ogun tì wọ́n ogun tó ma pa wọ́n tile. tilétilé ogun tó máa pa dúkìá wọn rẹ́ ọ̀run ṣì tì <laughs> pray for yourself pray for yourself ẹni ṣí ogun tì mí ẹni tó ní mi ò ní sinmi láyé olúwa má jẹ́ ó sinmi mọ́ bàbá ṣí ogun tì wọ́n gbogbo ẹni ṣí ogun ti adébùkọ́lá mi ọ̀run ṣí ogun ti ẹ̀dá bẹ́ẹ̀ ogun tì wọ́n ogun tó máa pa wọ́n rẹ́ I don't want to see them again. ẹni ṣe ogun tayé mi ẹni ṣe ogun ti owó mi ẹni ṣe ogun Any mi ẹni ṣe ogun ti pè mí ẹni ṣe ogun ti platform mi ọ̀run ṣe ogun tiwọn Ọlọ́run ṣe ogun tiwọn ogun tí ó máa gbé wọn mẹ́yìn ogun tó ma gbé wọn mì ogun tó máa gbé wọn mì ogun tó máa gbé wọn mì ogun tó máa gbé wọn mì ogun tó máa gbé wọn mì ogun tó máa gbé wọn mì ọ̀run ṣì tì wọ́n ẹni ṣí ogun ti àwọn olólùfẹ́ mi this time around you just need to pray mm, just need to pray for yourself just pray for yourself <laughs> ẹni tó gba kọ́ńtàtì òkùnkùn lórí mi ẹni tó ń fọ̀sà àwọn èèyàn Let máa gbógun tì mí some people they force them to go and do this gbogbo ẹni tó command àwọn èèyàn láti máa gbógun tì mí ó yá lórúkọ Jésù ó yá ṣubú lulẹ̀ ó yá dòkú. gbogbo ẹni tẹ̀lẹ̀ tó le. sórí ilẹ̀ tó ń di ogun mọ́ mi tó ń ṣe ogun ti ogun mi tó ń ogun ti ayé mi ó yá ilẹ̀ kó gbẹ̀yọ̀ ilẹ̀ kó yọ ọ́ ilẹ̀ kó yọ ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹni tó tẹlẹ̀ bí mo ṣe jókòó mo sì kẹ́sẹ̀ sórí ilẹ̀ ilẹ̀ ilé ibi tí mo wà lókè ni mo wà ṣùgbọ́n ilẹ̀ yẹn ilé yẹn tún fẹsẹ̀ lórí ilẹ̀ gbogbo ẹni tẹlẹ̀ tó wá ń gbógun tì mí ilẹ̀ kó yọ ṣubú ilẹ̀ gbẹ ṣubú ilẹ̀ gbẹ ṣubú gbogbo ẹni tẹlẹ̀ gbàdúrà fúnra gbogbo ẹni tó ń tẹlẹ̀ tó ń gbógun tì mí tó ń ṣe ogun tì mí tó ń ṣe ogun ti adébùkọ́lá mi tó ń ṣe ogun ti iṣẹ́ àti ògo mi ilẹ̀ gbé ṣubú ilẹ̀ yọ ilẹ̀ gbé ṣubú tó o bá ti yọ tó o gbé ṣubú ó yá ilẹ̀ tún gbé mi. ó yá gbàdúrà fún ẹ bọ́wọ́ sáyẹ gbogbo ọjọ́ ikú tí ọ̀tá dá fún mi ó yí ẹ lórí mi ọjọ́ ikú tí ọ̀tá dá fún mi ó yẹ ó di tọ̀tá ẹni dájọ́ ikú fún mi ó di tiẹ̀ ẹni dájọ́ ikú fún mi ó di tiẹ̀ gbogbo ẹni dájọ́ ikú for me, all the tiẹ̀ mo yẹ fún ẹ gbogbo ẹni dájọ́ ikú fún mi ó di tiẹ̀ gbogbo ẹni dájọ́ ikú fún ọmọ mi sẹ́dá ó di tiẹ̀ lórúkọ Jésù mo yẹ ikú mo yẹ òṣì mo yẹ mo kàn ọ́ lórúkọ Jésù ó yá gbàdúrà fúnra ẹ gbogbo ẹni dájọ́ ikú fún mi mo yẹ fún ẹ mo yẹ fún ẹ ó di tiẹ̀ ó di tiẹ̀ ó di tiẹ̀ ó di tiẹ̀ ó di tiẹ̀ ó di tiẹ̀ gbàfúrò gbàgbọrúkọ jésù yẹ gbà tó bá wù ẹ ni bó bá wù ẹ kó pè lẹ́ẹ̀mejì bó wù ẹ kó pè lẹ́ẹ̀kan ẹni dájọ́ ọkú fún mi ikú di tiẹ̀ Iku di tiẹ̀ Iku di tiẹ̀ Iku di tiẹ̀ Iku di tiẹ̀ Iku di tiẹ̀ Iku di tiẹ̀ Iku di tiẹ̀ Iku di tiẹ̀ gbogbo ẹni dájọ́ ọkú fún mi ní orúkọ jésù ikú di tiẹ̀ o bẹ́ẹ̀ ni yóò rí ẹni dájọ́ ọkú fún ọmọ mi ẹni dájọ́ ikú fún àwọn olólùfẹ́ mi ẹni dájọ́ ikú fún ikú di tiẹ̀ we reject it for you back to sender in Jesus name wàá gbàdúrà ẹni tí mo gbà ẹni tí mo ṣe lóore <laughs> tó ń fìràn tó ń wá mi tó ń wá tó ń wá mi níjà ó yá sinwi wọjà Ọlọ́run gbà ṣọlá rẹ̀ bíbélì sọ pé ẹni tá a bá ti ṣòro fún tó fi san mi ò ní kó náà yé ó yá sinwi wọjà gbogbo ẹni tí mo ṣòro fún tó ń fi mi níran tó ń yọ mí lẹ́nu tó ń kógun tì mí ó yẹ ó yá sí wíwọjà ọ̀run gbàṣọlá rẹ̀ ọ̀run já sí wọ̀wọ̀ ọ̀run yà níwẹ̀rẹ̀ ó yá sí wíwọ so shall be pray for yourself pray for yourself <laughs> gbogbo ẹni gba contract òkùnkùn lórí mi lẹ́ẹ̀kan sí wọ́n ní kẹgbà <laughs> gbogbo contract o gbà gbogbo ohun tó gbà Oya ko kó pa ẹ́ contract tó gbà ko pa ẹ́ contract kò gbà kó pa ẹ́ contract kò gbà kó pa ẹ́ contract kò gbà kó pa ẹ́ contract kò gbà kó pa ẹ́ so shall it be in Jesus name amen pray for yourself. Any ẹni fọmọ nà mí ó yá gbogbo ọmọ ẹ láyé kó máa kú lójú ẹ gbogbo ọmọ ẹ hmm. tí màmá mi tó bá jẹ́ màmá mi ló ṣe má jẹ́ kémi kú lójú ẹsẹ̀ <laughs> èmi ò ní kú lójú ìyá mi <laughs> gbogbo ẹnikẹ́ni tàbí nínú obìnrin gbogbo ẹni tàbí nínú obìnrin gbá ikùn ẹ mi ò mọ ìwọ dúró eléyìí tó bá ṣe ẹ wọn ní kò gbà náà ni ó mọ̀ pé àwọn kan wà tẹ́ pé àwọn tó fọmọ nà ẹ́ bóyá ìwọ kan tán ti yìnbọn fọmọ ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bóyá ọmọ ẹ wà ní àwọn tán bá pa ó yá kò tè gbàdúrà <laughs> ẹni fọmọ nà mí torí ẹlòmíín lè máa rò pé ah, ọmọ wọn kò sẹ́ni tó lè kọ ọmọ kankan wọn lè fọmọ kankan nà mí àfi kémi ní ọmọ náà pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ òṣìwò nìyẹn tẹ́yìn bá ti tẹ́yìn bá lẹ́yìn àpọ́nlé àbùkù ló kù tó bá ti pọ́nyàn lé tó bá ti kọ̀ ọ máa tẹ́ kò wá ń ṣe ẹ̀tẹ́ tó máa tẹ́ kò ń ṣèmi nìkan àwọn ọgọ́rùn-ún ló máa tẹ́ ló máa kàn lábùkù anybody tó bá lóun fẹ́ nà mí <laughs> ẹni bá lóun máa nà mí máa rí jà ọlọ́run we still have more 20 minutes but you know what this thing is the battery is getting somehow <clears throat> let me go to another direction let me go to another direction it's going to be dark i don't want the light there but let me go to another direction Any fọmọ nà you better pray Any fọmọ nà ẹni fọmọ nà mí ó yá ṣòfò ọmọ sànù gbogbo ohun tó bá jáde lára ẹ kó dìṣòro fún ẹ ẹni fọmọ nà mí gbàdúrà fúnra ẹ o pray for yourself o ẹni fọmọ nà mí gbogbo ohun tó jáde lára ẹ kó dẹkún gbogbo ohun tó jáde lára ẹ kó dìbànújẹ́ yes kí ayọ̀ ẹ ka dìbànújẹ́ káyọ̀ ẹ pò pe. <laughs> When people bust your life in the middle of the night, surely they come to steal some things. When they bust your life, mo wá try láti small mi by láti they charge your fóònù me, I didn't charge it. Any boss ayé mi gbogbo nǹkan tí kó lọ ní rere. Ọlọ́run dá a padà fún mi. Àwọn tó wá jí nǹkan kan gbénu ayé mi, dó di ègún fún wọn. Any boss I hear me don't drink alcohol, when they boss your home, there's something that they are stealing from you. There is something they are stealing from you. Any boss I hear me work gànjàn, ẹni tó boss I hear me nígbàkígbà, ẹni tó boss the platform me eh. Lord who gbogbo ń go jí gbé gbogbo ń tẹ́ ti ṣe kó di ikú fún yín kó di ègún fún the kó di ìṣòro fún yín kó di wàhálà fún yín kó expose kó destroy yín ọlọ́run ò gbogbo tán ti jí gbẹ́nu ayé mi ọ̀run go gbogbo ẹ̀ padà ní ìlọ́po ìlọ́po fún èmi fún mi ní ọ̀tún ọ̀tún fi rọ́pò wọn bẹ́ẹ̀ ni yóò rí o jésù agbára wa mo gbàdúrà fún ìwọ tó ń bọ̀ sí ayé ẹ lọ́rọ̀ òru ọ̀gànjàn lórúkọ jésù àwọn tó ń bọ̀ sí ayé ẹ lọ́rọ̀ ọ̀gànjàn àwọn ìkà yẹn ọ̀run kó pa wọ́n sànà ikú kó pa wọ́n idà kó bá wọn ẹ̀jẹ̀ wọn kó fi ṣètùtù bẹ́ẹ̀ ni yóò rí o in jesus name people boss people's life they go they locate wọn máa wá wọn wọn máa wá àwọn èèyàn kiri what are they doing that for if there is nothing tí ó bá ń ṣe tí wọ́n ń ṣe yẹn tí ò bá ní nǹkan tó mú fún when you see people that is are wicked tí ò bá ní nǹkan tí wickedness wọ́n ṣe fún wọn they won't be wicked there is nothing àwọn tó ń da ìlúrú torí pé nínú ìdàrú yẹn làwọn máa ti ń jẹ that is it O ni wọ́n máa ti da gbogbo nǹkan rú so facility wọn kò gbúdọ̀ settle so when they are giving you trouble and some people are going through that pains no àwọn èèyàn tó ń dà láàmú yẹn there is pains they giving pains <laughs> ẹni tó kàn ń wò mí tó fẹ́ kí n máa ní pains ẹni tó fẹ́ kí n máa ní pains <laughs> ọlọ́run gbogbo ìṣòro gbogbo injection ìdààmú gbogbo injection pains painful painful injection àwọn injection pains àwọn painful things tí ó máa mú kí ayé ẹ̀kọ́ máa wà ní pains tó máa mú kó máa wà nínú agony ọlọ́run oníkẹ́ máa ṣe fún láti òní lọ jésù olúwa wa amen. You pray for yourself. Pray for yourself. Ìwọ tó bá wà lábẹ́ omi. Ẹni tó lọ máa sọ mí di ọmọ mi dá láì níyà. Ó yá Olúwa pọ́ fáwọn ọmọ tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Olúwa pọ́ fáwọn ọmọ títí ẹ̀. Bíbélì ló sọ bẹ́ẹ̀ o. Ó ní jẹ́ kí ọjọ́ rẹ̀ kó kúrú. kí a gba ipò rẹ̀ gbogbo ẹni tó ń gba nǹkan ní mi tó fẹ́ máa fi tọrẹ you don't know you don't know mi ò mọ̀ wọ́n lọ wọ́n lọ ṣọ́ọ̀bù mi wọ́n ní kẹ́nìkan máa wọ́n ní kó máa lò ó ẹni tó ń lo authority lórí mi tó ń gba nǹkan mi tó fi ń tọrẹ Olúwa jẹ́ kó sọ ipò rẹ̀ nù Olúwa jẹ́ gbogbo tó ní láyé kó gba ipò kó bọ́ lọ́wọ́ rẹ̀ Olúwa jẹ́ kó sọ ipò rẹ̀ nù yóò sọ agbára nù yóò sọ owó nù yóò sọ ọmọ nù gbogbo tó dáná yẹ kó máa sọ nù pray pray for yourself bíbélì ló sọ o ó ní ó ní jẹ́ kí ọjọ́ rẹ̀ kó kúrú kí a gba ipò rẹ̀ hmm. kí àwọn ọmọ rẹ̀ kí ó di aláìní bàbá àbí aláìní ìyá àbí kí aya rẹ̀ bó dẹ̀jọ́ obìnrin kó di wá jẹ́ ọkùnrin kí aya rẹ̀ kó di aláìlọ́kọ bá dẹ̀jọ́ obìnrin kí ó di kí ọkọ rẹ̀ kó jẹ́ aláìláya ìyẹn mi pé ẹni tí ò bá ronúkúwàdà òfò sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ kọ́dún yìí tó parí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ronúkúwàdà lójijì owó wọn ò ní ka olúwa fún àwọn ọ̀tá ayé mi àwọn tó ń fún mi níṣòro ẹni tó ń fún mi ní problem ẹni tó ń fún ọmọ mi sẹ́rà ní problem olúwa fún wọn ní ìṣòro tí owó ò ní ká fún wọn ní ìṣòro tí ọgbọ́n ò ní ká fún wọn ní ìṣòro tí ògùn ò ní ká fún wọn ní ìṣòro tí àwọn ènìyàn ò ní lè yanjú fún wọn. ẹni tó ń fún mi problem pray for yourself. gbogbo ẹni tó fún mi ní problem gbogbo ẹni tó fún mi ní ìṣòro ọlọ́run o ẹlẹ́dàá o bá mi fún wọn ní problem tí owó ò ní lè yanjú gbogbo ẹni tó ń fún mi ní ìṣòro tó ń fún òwò mi ní ìṣòro tó ń fún sẹ́ra mi ní ìṣòro olúwa fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ìṣòro tí owó ò lè yanjú olúwa fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní owó tí ìṣòro tí ìṣòro ò ní lè ká ní orúkọ jésù olúwa fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ìṣòro tí ènìyàn ò ní bá wọn solve olúwa fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ìṣòro tí ò ní ní solution So shall it be. In Jesus' name. Pray for yourself. ọmọ tó bá kù fún wọn kó di alárìnkiri And tó fún mi problem few minutes will round up for this morning because i'm still call i'll still come back And tó fún mi problem gbogbo ẹni tó fún iṣẹ́ mi problem And tó fún ọmọ mi Sarah problem And tó fún ìgbẹ́ mi ní problem And tó fún platform mi problem ọlọ́run bá mi fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ìṣòro èyí tí ọwọ́ òun ò ní tí agbára wo ò ní ká tí owó ò ní ká tí àwọn ènìyàn ò ní lè bá wọn yanjú problem tí ò ní solution fún wọn ní problem without solution fún wọn ní ìṣòro tí ò ní solution ní orúkọ Jésù Ọlọ́run fún wọn ní ìṣòro tí ò ní solution so shall it be in Jesus name. agbára tó ń bá ọlọ́run jà ní orílẹ̀-èdè nàìjíríà let disgrace them mo ti sọ fún ẹ tó bá ń ṣe politics you better don't fight God and don't fight people of God true people of God àwọn tó bá àwọn ọmọ yín tó bá ń bẹ orí àwọn court tó máa gbé church kalẹ̀ tó máa ní fraud ni wọ́n fi ń ṣe àwọn àjálẹ̀ gbogbo àwọn fraudsters yẹn oníkẹ́lọ́ máa bá kẹ́ clear dànù you don't touch people of God <laughs> ẹni bá fọwọ́ kàn mí ó máa ṣẹ̀sìn ayérayé ẹni fìyà jẹ mí ọ̀run bọ́ láṣọ olùwàjọ́ ṣe ẹ̀sìn ayérayé ọlọ́run má gbà láti ṣàánú fún ṣe ìdájọ́ rẹ̀ láì fi àánú sí. gbàdúrà fúnra ẹ ẹni fìyà jẹ mi tó fìyà jọ ọmọ mi tó bí àwọn èèyàn tì mí tó gba kọ́ńtàtì òkùnkùn lórí mi ọlọ́run fún ní problem tí ò ní solution ẹni tó pọ́n mi lójú ẹni tó fìyà jẹ mi ọlọ́run fìyà jẹ gbogbo ẹni tó gba ọ̀rọ̀ mo kìlọ̀ fáwọn èèyàn lórí Facebook yìí ìwọ tó o bá gba ọ̀rọ̀ tó o gba iṣẹ́ lórí mi tí mi ò ṣetán fún ẹ lówó pé kó wá sọ tó sọ èní dùn fún ẹ ọ̀la máa korò bíi jogbo ó máa sunkún lórí ọmọ ọ̀run máa fọmọ pa ẹ́ lẹ́kún ó máa ṣòfò ọmọ wọ́n máa fi ọmọ ẹ̀ ṣètùtù yàbá kà sí tẹ̀yẹ̀bà bọ́ tó o bá jáde tó o sọ pé tó o dẹ̀ bèrè fún ìdáríjì yẹn <laughs> ṣùgbọ́n tí mi ò ṣe tí ẹ rò mọ́ mi lórí pé mo ṣe dáadáa tí wọ́n gba properties mi tí wọ́n gba nǹkan mi tí wọ́n gba owó mi tí wọ́n tún fìyà jẹ mí lórí tẹ́ ẹ gbà <laughs> gbogbo yín ẹ máa fọmọ dájọ́ <laughs> ẹ máa ṣòkú ọmọ ẹ máa ṣe òkú ọmọ ẹ máa ṣòfò ọmọ ẹ máa rí ìkorò ọkàn yín ò ní balẹ̀ wọ́n ló máa ń kí wọ́n ń ṣépè gan bíbélì mi sọ bẹ́ẹ̀ ó ní curse the devil and he will flee from you ní ṣe oògùn tìmí gbà fúnra ẹ o bọ̀ tó o bá ń ṣe oògùn tìyàn má o when you wait when, when they give you names pé ó yá ilé báyìí ní kálukú ló bá wá ṣe oògùn tì don't pray the prayer. <laughs> alágbára ìkà tó wa labe omi tó ń gbọ́ tó ní kí ló ń sọ ó yá gbogbo oògùn àti ewé àti egbò àti gbogbo tó gbójúlé ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ ó yá Ọlọ́run kò fi ẹ̀ṣẹ̀ sí ọkàn ẹ tó lè ní ọ̀run fọ́ ẹ dànù yes àpáta ayérayé dìgbò lù ọ́ yes ọlọ́run kọlù ẹ yes ọlọ́run já ẹ sí ìwòwò yes ọlọ́run fi ẹ ṣẹ̀ sí yes alágbára òkùnkùn kan ń wò ó wà lábẹ́ òun bí mi ṣe ń sọ̀rọ̀ yìí. <laughs> ó yá ọmọ ọlọ́run tó wà lábẹ́ òun mi ó yá mo gbàgbára ìsọjí tí mi ò fi ní compromise pẹ̀lú èṣù mọ́ láyé mo gbàgbára ìsọjí agbára ìsọjí ó yá sọjí sọjí ó yá gbogbo ẹ̀mí tó ti sùn tó ti kúnnu yín ẹ̀mí mímọ́ ó yá kó sọjí ẹ̀mí mímọ́ inú mi ó yá sọjí o ẹ̀mí mímọ́ inú ayé sẹ́yà kó sọjí lórí platform ẹ̀mí mọ́ kó sọjí agbára revival agbára revival agbára ìsọjí tó ti sùn tó ti kú ní orílẹ̀-èdè nàìjíríà ó yẹ sọjí ó yẹ sọjí ó yẹ sọjí ó yẹ sọjí ó yẹ sọjí ó yẹ sọjí hmm, gbogbo agbára ẹ̀mí mímọ́ tí ò ní jẹ́ kí n compromise pẹ̀lú òkùnkùn so ṣàlẹ̀ bẹ́ẹ̀ ẹni tó ń lérí mi sínú fún ibi ó yá mo gbàdúrà fún ọ inú kò rún ẹ pa ọlọ́run jọ̀ọ́ o dá májèlé bó ṣe ń lérí mi sínú nìyí jẹ́ kí ó di májèlé sínú omi ara tẹ̀jẹ̀ àti nínú ìdodo ẹ̀ àti sínú aràn kí gbogbo aràn inú ẹ̀ tí ò bá ti ní aràn àti nǹkan kan tó mímọ́ nínú ikùn ẹ̀ má jẹ́ kí nǹkan kan ṣe ṣùgbọ́n tó bá ti ń lérí ìmísínú fún ibi tí ìfun àtẹ̀dọ̀ ẹ̀ sì ń sọ̀rọ̀ tí aràn dẹ̀ wà nínú ẹ̀ mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì inú rírò ó yá wọkun ẹ̀ lọ kí gbogbo tó wà lágọ̀ọ́ rẹ̀ nínú ikùn yẹn kó gbàbọ̀dẹ̀ kó máa dùn nínú kó máa rún nínú ó yá inú rírun kó pa ẹ̀ nega yo baba naga naga ba shete ye baba mm. investigator òkùnkùn ó yá igba báyìí pé <laughs> ẹni tó investigate ayé mi fún ìkà tó wà lórí mi tó investigate mi ó yá ikú kan ẹ ìwọ ni ikú kan ọlọ́run fi kú pa olúwa jó dòkú ọlọ́run jẹ́ kó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú bàbá jẹ́ kó di òkú ọlọ́run jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú olúwa jó dòkú so shall it be in Jesus name amen. Pray for yourself. Ta ló ń ṣe bí ọ̀rẹ́ sí ẹ tó jẹ́ ìkà? Ohun tó ń béèrè ò ní rí gbà. Ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi tó dẹ̀ jẹ́ ìkà ni fún mi. Ohun tó béèrè lọ́wọ́ Ọlọ́run kò ní tẹ̀ ẹ́ lọ́wọ́. Gbàdúrà náà fún ẹ. Sọ fọ́lọ́run gbogbo ẹni tó ń ṣe bí ènìyàn ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ìkà ni ọlọ́run gbogbo ohun tó béèrè lọ́wọ́ rẹ má jò rí gbà gbogbo ẹni tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi tó sì jẹ́ ìkà ni gbogbo ohun tó ń béèrè lọ́wọ́ rẹ bàbá má jò rí gbà má jò rí gbà agbẹ́kẹ̀lé rẹ bàbá jò já sásán olúwa má jò rí gbà olúwa má jò rí gbà so shall it be in Jesus name amen. <laughs> Thank you, Father, for this morning. Lord, we worship you. Oh, yá cover yourself with the blood of Jesus wọ́n when you need a revival gbọ́wọ́lé ọkàn ẹ say, "Oh Lord, revive me revive me revive me revive me revive me revive me revive me I need revival revive me revive me revive me revive me revive me revive me revive me do like this revive me revive me revive me revive me revive me revival come into my heart come into my heart come into my life in the name of Jesus revive me revive me revive me revive me revive me revive me revive me Only whatever I lay my hand shall prosper Oh yeah, my life my spirit soul and body begin to prosper prosper prosper be revived be revived be revived be revived be revived be revived be revived be revived be revived a lot of people are dead spiritually and even the Lord they are dead <laughs> sọ fọ́lọ́run olúwa ìpè mi ò ní kú ìpè sọ́ọ̀lù kú ó di ẹni tí wọ́n fi dà pa lórí ìta mẹ́ta ìpè mi kò ní kú iṣẹ́ rere tá a pè mí sí kò ní bàjẹ́ kò ní kú ìpè mi ò ò ní kú gbọ́wọ́ sórí ẹ̀ ìpè mi ò gbọ́dọ̀ kú o ò ní kú ó yá gbàdúrà ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìpè mi gbọ́ ò ní kú Ọlọ́run má jẹ́ kí ìpè mi kú ìpè rere tó pè mí má jẹ́ ó kú orere tó fi sínú ayé mi Olúwa má jò kú àwọn ẹ̀bùn rere tó fún mi Olúwa má jò kú Olúwa má jẹ́ kí ìpè rẹ kó kú lórí ayé Sarah Olúwa má jẹ́ kí mi kú ìpè Sarah oni ní kú ìpè tẹ̀yin olólùfẹ́ mi ẹni tó gbàdúrà lábẹ́ òun mi tó ṣàmì níbi tó wà lórúkọ Jésù ìpè rere tí a pè ọ́ kò ní kú ní orúkọ Jésù ìpè rere ò ní kú iṣẹ́ rere tí a pè ọ́ sí kò ní kú gbàdúrà fún orílẹ̀-èdè Nigeria nù <laughs> ìpè rere tí a pè orílẹ̀-èdè Nàìjíríà olúwa má jẹ́ òkú hmm. àwọn èèyàn rẹ tí a pèsè orílẹ̀-èdè náà olúwa má jẹ́ òkú bẹ́ẹ̀ ni hmm. a rí pé àwọn èèyàn búburú wọn máa ń láàsì gan ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀dẹ̀ mọ̀ nǹkan tó máa ń ṣe wọ́n máa ń fi irọ́ ba ayé èèyàn jẹ́ ni irọ́ ni wọ́n máa fi ń ba ayé àwọn èèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà irọ́ hmm. irọ́ <laughs> èèyàn rere ni èmi èmi ò ní èmi ò ní èmi ò ní kú lọ́mọdé mi ò sì ní mi ò ní kú lọ́mọdé ẹni bá fẹ́ kí n kú ni máa jàkàrà wọn honestly speaking Then, ni <laughs> àwọn èèyàn kàn ní láti ronúkúwàdà because we have preached that before ó ní pé tí àwọn èèyàn bá ronúkúwàdà ẹ ṣùgbọ́n ẹni tó bá wà warùn kì tó bá lòun ò ní ronúkúwàdà ikú ni èrè ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ìpè mi ò ní kú gbàdúrà fórílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn ènìyàn rere orílẹ̀-èdè náà àwọn kan wà ènìyàn rere ni wọn àwọn kan sì wà èèyàn búburú ni wọn àwọn èèyàn rere wọn fẹ́ máa pa wọn kàn sì máa fi àwọn ènìyàn búburú sílẹ̀ gbogbo àwọn ènìyàn rere orílẹ̀-èdè náà ìwọ lè máa mọ̀ wọn o because you cannot choose with your flesh you cannot choose ọlọ́run mọ̀ jù ẹ lọ gbogbo àwọn ènìyàn rere orílẹ̀-èdè nàìjíríà olúwa dá wọn sí má jẹ́ kí wọ́n kú o àwọn ènìyàn búburú ibẹ̀ ni kó kú ó ní ẹ sọ fún olódodo pé yóò dára fún àwọn ènìyàn búburú wọn ní kò ní yẹ yín ah àwọn ènìyàn rere orílẹ̀-èdè náà olúwa má jọ kú orílẹ̀-èdè náà àwọn ẹ̀bùn rere tó fi síbẹ̀ má jọ kú lórúkọ jésù mo gbàdúrà orílẹ̀-èdè náà ò ní kú ètò ti kú ọ̀run jí ìdìde ó ṣàlẹ́yìn Hmm. àwọn èèyàn máa máa wí pé ó tún gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà don't pray <laughs> when you want to have peace you pray for your nation when you want to have joy you want to have you want to have good thing you pray for your nation. Mm. Thank you, Father, for this morning. We worship you, Lord, because you are God. I cover my people with blood of Jesus. Ọlọ́run ẹ̀mí mímọ́. Hmm. Obi tẹ́ ẹni ká fi gbàdúrà ẹni àdúrà ni ká gbà báyìí nítorí pé àwọn èèyàn ò fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ẹni àdúrà ní ká gbà olúwa ogun tó dúró ogun tó ń dúró ogun yẹn ń lọ sókè ó ń lọlẹ̀ ogun yẹn tó ń lọ sókè tó ń lọlẹ̀ olúwa gbà wọlẹ̀ pátápátá má yóò lọ sókè mọ́ ogun tó ń lọ sókè tó ń lọlẹ̀ ogun tó ń lọ sókè tó ń lọlẹ̀ ogun tó ń lọ sókè tó ń lọlẹ̀ tó ń bá mi fà á ó yá lọlẹ̀ má ṣe lọ òkè mọ́ lọlẹ̀ pátápátá ní orúkọ jésù ìwọ tó ìwọ kan situation yẹn á kọ́kọ́ lọ sókè á tún rise ó bá tún lọ ọlẹ̀ báyìí àtún right tó bá tún lọ right àtún lọ ọlẹ̀ ogun tó ń lọ òkè lọlẹ̀ ogun tó ń lọ òkè lọlẹ̀ ó yá ìwọ ìṣòro náà ó yá lọlẹ̀ ó lọ òkè mọ́ ó yá ìgbọ́ gbà á ládùúgbà pé gbogbo ìṣòro tó ń bá mi jagun ogun agbára tó ń bá mi jà tó ń lọ òkè tó ń lọlẹ̀ tó ń lọ òkè tó ń lọlẹ̀ tó ń lọ òkè tó ń lọlẹ̀ ó yá lọlẹ̀ ó nílò òkè mọ́ lọlẹ̀ permanently remain there on the floor remain there down mo tẹ̀ ọ́ pa mo tẹ̀ ọ́ rì lẹ́tọ̀ ní lọ ogun tó ń lọ òkè tó ń lọlẹ̀ tó ń bá mi fira tó ń bá ògo mi fira tó ń bá iṣẹ́ mi fira tó ń bá ọmọ mi fira tó ń bá ìpè mi fira tó ń gbogbo nǹkan ní mi fira ó yá lónìí lọlẹ̀ lórúkọ Jésù lálẹ́ ò ní lọ òkè mọ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni yóò in Jesus name thank you Father mm-hmm. ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ ẹ o <laughs> ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ ẹ bẹ́ẹ̀ ni ọlọ́mọ kó kìlọ̀ ẹ tó bá ní ọmọ mi bẹ́ẹ̀ yẹn àwọn foolishness ló máa ń tó bá ní ọmọ sọ fún ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ ẹ̀ hmm, ọlọ́mọ tó bá ti ní ọmọ kó kìlọ̀ fún ọmọ ẹ̀ ọmọ ọlọ́run tó tọ́ wọn ò ní fi ẹ̀jẹ̀ yín wọn ní fi ẹ̀jẹ̀ ọmọ yín ṣètùtù bẹ́ẹ̀ ni bọ̀ tí ẹ jẹ́ kí ọwọ́ yín kó mọ́ kí àyà yín kó sì ṣe kó funfun. Thank you, Father. This morning I worship you. I worship you. I worship you. I worship you. I worship you. Lẹ́tà tí wọ́n kọ ti ìbànújẹ́ nẹ̀ lórúkọ Jésù ọ̀run yí padà sọ di lẹ́tà ìyanu fún mi. Àwọn tó ní kó wá bọ̀ sílé mi, àwọn tó ní kó wá halẹ̀ mọ́ mi, Olúwa dá wọn dúró síta má jọ mọ̀nà lé mi olúwa gbogbo ẹni tó rán láti bọ̀ sílé mi láti halẹ̀ mọ́ mi olúwa dá wọn dúró síta bẹ́ẹ̀ ni ibẹ̀ ni kíkú pa wọn mọ́ olúwa dá wọn dúró síta bẹ́ẹ̀ ni ibẹ̀ ni kíkú ká wọn mọ́ gbogbo ẹni tó fẹ́ kó ìṣòro wọlé bá mi gbogbo ẹnikẹ́ni tó fẹ́ bọ́ sílé gbogbo ẹ̀mí òkùnkùn tán ti bẹ̀ níṣẹ́ tán ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ ti ayé mi ti iṣẹ́ mi ti ọmọ mi ó yá ọ̀run dáwọ́dó ẹ̀ ò wọlé mi in Jesus name pray that prayer and then we share grace this morning. May the grace of our Lord Jesus Christ. I pray for you all that come here. I mean, that came under my platform this morning to pray. Those who believe in God. Ọmọ Ọlọ́run tòótọ́ ni mo gbàdúrà fún yín tí revival àti kò nínú ayé yín. Mo gbàdúrà ó yá ẹ revival ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Ó yá ọ̀run kó sọ yín jí ní orúkọ Jésù. Mo súre fún yín lónìí gbogbo ọmọ Ọlọ́run tó bẹ lábẹ́ omi tòótọ́. Ọmọ Ọlọ́run tòótọ́ ni o tó ń gbàdúrà tó fẹ́ àlàáfíà àwọn ènìyàn tó fẹ́ ire fún ènìyàn. Lórúkọ Jésù ó yá mo ní kí àlàáfíà ọlọ́run kó máa jọba nínú ilé yín àlàáfíà ọlọ́run kó máa wà nínú ayé yín àlàáfíà ọlọ́run kó máa wà nínú ayé ọmọ yín mo ní gbogbo ohun tẹ́ ẹ bá ti dáwọ́lé yóò máa ṣe rere torí bíbélì sọ pé in the presence of the lord there is a fullness of joy ó oh yá today as from this moment carry the presence of god the presence of god is resting upon your life and you testify you be a carrier of the presence of god and you be a carrier of testimony of glory of joy in jesus name go and prosper in jesus name amen thank you father i worship you i give you praise ìwọ tó lanu wọlé tó rẹ́rìn yẹn you are going to ó máa kan ìyàn mi pé nǹkan tó ń ṣe kò ní mínísì ẹ àbí ẹ ó máa kà àgbákò kó tó pẹ́ kò ní pẹ́ kò ní jìnnà ó máa kó àgbákò bẹ́ẹ̀ ni ó máa kó àgbákò bẹ́ẹ̀ ni ó máa kó àgbákò ṣe bí nǹkan tó ń ṣe kò ní mínísì ẹ because your heart is blocked yes bó ṣe máa ń ní bó ṣe máa bá kú nìyẹn mm, bó ṣe máa bá kú nìyẹn bẹ́ẹ̀ ni bó ṣe máa bá kú nìyẹn ikú dẹ̀ ní èrè Mm, because orí ọlọ́run fi nínú ayé mi ọ̀run fi ẹ́ wọ́lẹ̀ ọ̀run sọ ẹ́ dẹni yẹ̀yẹ́ ọlọ́run sọ ẹ́ dẹni àbùkù ọlọ́run sọ ẹ́ dẹni kò jẹ́ nǹkan kan ọlọ́run fojú rẹ̀ gbolẹ̀ ọlọ́run já ẹ sí ìwòwò ní ìta gbangba ọlọ́run fi ẹ́ ṣẹ̀ sí ọ̀run pa ẹ́ ní ìpakúpa láti òní lọ a ò ní dárí ẹ̀ṣẹ̀ jẹ̀ mọ́ because you do blasphemy to the spirit of God so shall it be for you in Jesus name amen thank you father. Thank you, Lord. Holy Spirit, I worship you. I give you praise. I declare my flat Holy Ghost arena, my life Holy Ghost arena. Lord, you have used me this morning. I refuse to be empty. Father, fill me more with your power, with your presence. In the name of Jesus, gbogbo àwọn tó lálàá burúkú ní abẹ́ òun gbogbo àlá burúkú àti ìran burúkú yín ẹ̀jẹ̀ Jésù parẹ́ ní orúkọ Jésù alábí àti ìran mi kò ní ṣẹ lórí mi kò ní ṣẹ lórí yín kò ní ṣẹ lórí ọmọ wa kò ní ṣẹ lórí gbogbo nǹkan nìyí lórúkọ Jésù I rubbish that bad dream because bíbélì sọ fún mi pé ìdíni ilé lọ́mọ náà ṣe fara wọn láti pa gbogbo iṣẹ́ ìṣòro gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé rẹ ó parun ní orúkọ Jésù iṣẹ́ tí àwọn òkùnkùn ti ṣe lóru mọ́jú nínú ayé ṣe so shall it be for you in Jesus' name.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 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amen amen You go fún jésù yes ẹ máa tún pàdé mi very very soon ẹ máa pàdé mi ní nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ i will tell you what we are going to discuss about yes god bless you all. God bless you. Those of you who shared love, who came here to pray, God bless you. You child of God that came here and do that, that respect the spirit of God in my life. God bless you. God bless you. God bless you. Bye bye for now. I love you guys. Ẹ pè mí lórí ọ̀rọ̀ mọ́tò tẹ́ bá fẹ́ ra mọ́tò. Bẹ́ẹ̀ni ẹ pè mí yes ẹ ní regret pé bàbá mi dòwò pọ̀ you will not regret it God bless you as you do that bye for now.